آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأخرى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين بإبراهيم هو بجيبنا ما إني سورة التوبة إلى الجنة alhadith alqudsi ọmọ ìdè sí nínú ẹ̀yà rẹ̀ this is my foundation lọ́wọ́ ní kẹrẹ sí hadith tó ń tó mú ní ọmọ rẹ̀ ìrọ̀ yà ká ètè ọmọ ọbẹ̀ ìrẹ̀ ẹ̀hí ìrẹ̀ ẹ̀hí lọ́bẹ̀ hẹ̀ ikuku ní ilé ń kẹ́tì ń rìn alhadith alqudsi ọmọ ìdè foundation ọmọ náà ma tó nìkan ma tó dọ ẹtọ yìí náà rè máa bá ẹ lọsọ lọsọ ká ní mbẹrẹ nìkí iná ha kùn ìlú ọyẹ náà nìka yìí mi ti ní ọsẹ rẹ bí mi ti ní ọsẹ jẹ ìlú ọmọdé yà ká ẹka àná lọ ọmọdé kọ níbo ọmọdé yìí láà ilé ha ilá àná ẹnyẹ mi náà náà hó ẹkẹ ẹbọ ọmọdé ọmọdé òhì anáàfẹ́ ìrọ̀dọ̀ ọ̀hún náà lọ́bẹ̀rẹ̀ òhì náà omori kò ní òhì náà òhì ọmọ ọ̀nà wọ́n mọ́lẹ̀ kò lùlù ọ̀nà omori ọ̀nà ọ̀rẹ́ òhì náà yà gbóhì náà rẹ̀ olóògùn mọ́lú kì í ti yẹ ni. àbí bẹ́sà sọ́nù olómùrí hawantu kuluba mulukihim alayhim birrasati warahma doni omori doni nayamba doni newuni ayohinoyenene doni sayamba doni mani sọ́ọ́tì ní ayé nana mukata anáàlú jọba fúláwà rẹ̀ fún. wà iná ìbáàdà omori kọ ọrí hàmì nìyẹn ìdá asọ́wùnì ìjẹ́ ẹ̀rí ọ̀nà omori ìrèé. هولت قلوبهم عليهم بالسخط والنقمة دون أمري دون ما يقول أنا رويا دون نمنا يمي كوانا فسموهم سوء العذاب ده سوء رويته فلا تشغلوا أنفسكم بالدعاء على ملوككم دون أمري أكاين حديث القدسيون كي أصول الدماء ونروني أصول ما ينيني يريد تجري من جنة يريد تجري ما مكتا ما مجبطوا من رسول ولكن اشغلوا انفسكم بذكري والتقرب الي اكفكم ملوككم اما دمو نورو ليرو تما يا دمو نورو ليرو يبدرا اي نوموري no o se se no ba ya omuli ọbara yi omuli ọbara yi ọba aba ya ka enyi amadọ enyi amadọ kere ere ya na ọsụ ere ha na ọsụ rẹ yi n'isi n'elu da ịsa ọzọ mmiri ebe asọ ya kwụsịrị ebe a na-enyi abasa ebe ekiji ya enu n'ụdị ekijọ na-ete kata nkwu na wọ anyị ka aba ya ore bi ore so kpere bi ya ka ya a ebe nyere ya mmadụ ya nụ anyị aba ya esi narị omori omori ya na ọba aba ya ore na ọba ya ọrọ ya na ọba ya ya ديني ما هو من سورة التوبة إلي جيتي إنا إنا سورة التوبة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكل أموال الناس ويأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله فبشرهم بعذاب ne kyekyere e na bɛɛ bɛ ne kaa ne dɛ ba bɛɛ na ɔmo rika na ɛka yi ɔno bɔ bɔ ebe a tɔkoko atɔwɔwa ɛɛ baade ɔno yɛ ne ne ɛnana ati na yɛ kɔn mo ẹ̀bàrà wa ẹ̀kọ́ ẹ̀hídìí ọmọdé ọmọ bíi mọ́ ọmọdé. dọ́mọdé rẹ̀ ṣe mi kẹ́ ẹ̀ ẹ̀dí sọ́sì ìwà pàríkà abẹ́ni pìtì tẹ́lẹ̀mọ́ bọ́ yẹ iná wẹ̀lẹ̀ ní àkejì ọmọdé ọ̀nà yàrá tọ̀tọ̀tọ̀ ẹ̀ṣọ́ àkejì yóò ini sọ sẹ́ni ní ẹ̀kẹ́ ọmọ náà yẹ ẹyin ẹ̀wọ̀n nìyẹn ọmọ yẹ ẹ̀mí àtẹnudẹ náà náà yẹ kó ọmọ yẹ ẹ̀wọ̀n nìyẹn náà yẹ ẹ̀kẹ́ wa lọ́sùn tó wọlé yìí. yẹ́rẹ́ èsì yẹn mo kẹ́yìn sí ọ̀bì pàríkàyè ọ̀dọ́ náà àbúrò kọ́dà ọ̀bà bẹ́ẹ̀ mi kì ìzẹ̀ ìzó òmùrí ọ̀bọ̀n náà kọ́dà dọ́ọ̀ sọ́dọ̀ náà yẹ inode na do mori na ko jo do mori ye ola se wan tu do mori e o mo se na ye wen ene wen ni e su o tu do mori e na enye ye wa de ya pa tu mori no na ni de mire e hu yo no mori si mori bi ne hete e agobi ogbanye oyisi ne ho na ɔne ri agobi ogwe ɛhɛ scotland tó mo ri ɔmo ne kò mo ri ɔkae na yɛ mɛbi di parahu do mo ri akaakae itakabu ahabarahum اتخذوا أعبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا الله bɔ ne tɔ koko atɔ ɔmɔ yɛ ne ina wɔ ne afɛ nana wɔ na ne kɔn mu ne ina ne ne ɛɛ bara wa arbɛɛbɛn min do ne ɛɛ bara wa o mori yɛ ne ne o bi mu na o mori wɔn ma fi ha bi na a bɛ nimɛrɛ zi anabi isa na bɔ fi mariam a bɛ nimɛrɛ bara o mori yi ne sɔ tu bi o mori yi. وما أمروا إلا ليعبدوا الله إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون أمري أوكي ساسا قضاء وادي كنه أمري أن يرى جني جني أنيو إنا سنا وعيك أمري أنا سبحانه أيني أمري أنا أما يشركون

omori kende ke ne ni ọ bí àbúrò yìí ẹni sí rí lónìí ní ìrọ̀lẹ́ mi ní sí mi ọ wọ̀nyẹ abàláhù ilà ayọ̀kí manọ́ra omori ọkà yìí oníbi èyí onóyì akọ̀nà omori yìí mẹ́ẹ̀ẹ́zẹ́ tẹ́ẹ̀dọ́ ni mẹ́ẹ̀ẹ́zá rẹ̀ fún ètò ìwé náà sí kìyà rẹ̀ nìyí wọn ò kẹ́rì hàlùkẹ́ kúrò. ó lè kìkì yàrá ni èlé yìí àtẹ́nìmẹ́dọ́. والذي أرسل رسوله بالهدى ودين الحق أمريكا ọmọ tọ́ntọ́ ni ọtún ni amábà muhammad sallallahu alaihi wa sallam bílù dẹ́ rírì òzò iye wọ́dí ìnira ha àti àhẹ́kírẹ́ ìzẹ̀ ìzà ní òdìhìràwó aládìní kùlé wàmàlùkẹ́ ẹ̀rọ òṣèlú dini kulle ovi aiki islam ono muri sunto muri eko a ọba kpọ kana ko le aba he kana bo piti e kuko nya ko sa islam le to ma de ba hakira e le to ma e de ba hakira e le ije aiki islam le e ku ni sa ya ko sa inna dina inda allah al islam ama ba he ko muri ono ba islam lọ́sọ̀rọ̀ tó wọ́n yìí. wọ́n lọ kẹ́rì hàn mùsùlùkùn omori kò ọ̀dàkàzé yìí ọ̀ní sọ̀rọ̀ nìní ẹ̀nàmà sísá abẹ́rẹ́ omori ìhẹ̀kẹ́ ọ̀dàkàzé yìí ẹ̀yìn ìhẹ̀rẹ̀ ọ̀nà nàánì ẹ̀yìn ìhẹ̀rẹ̀ ìrẹ̀ ọ̀nà nàánì kàsọ́ bẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ tó omori yìí omori kà bẹ̀rẹ̀ ìrìkyẹ́ yẹ̀ kyẹ́ ìjọ́ omori màá nsọ́sọ́ nìkà yìí dọ́mori dọ́bà sísá àsọ náà. ìtọ́pọ̀ àbàmìní ìní ọ̀dọ́bìdìní ní òrùdúlódé dị náà bọ̀bọ̀ nìyí bọ́ọ̀sì sọ̀pẹ̀ nílẹ̀ iná ní mẹ́mẹ́ mẹ́ta vàánà iná ìdílé nìyí obi sẹ́dẹ̀ obi dẹ̀ yòókù omori bí ayé ìzẹ̀ ìdílé yẹn nìyí ọ̀nà ìdísọ́lá náà wà

ili we mee ya hekeni de kisa ye na ɔreka ka wa kene ɔmɛ na amɛn ugbe hɔ maso to yi ugbe hɔ ju wari iyi hyɛkɛ iyi sugbɛ lɔri wa sebi ka to yi na ire wa dere yi ti ilẹ̀ ẹ̀kọ́ mọ́ mama mẹ́wàá ta etí wọ́n yín ló ń tó wọ́n ti yẹ àbẹ́rẹ́ mi dọ́tí lọ. àfíríkà bẹ́ẹ̀ mẹ́ dọ́tí lọ bẹ́ẹ̀ dọ́ kò ń tó mọ́rí bọ́ ń tó kò ọ̀tọ́ ọ̀nà náà na yà kẹtọ́ ọ̀sìn ẹ̀fọ́ àbọ̀ ọ̀nà ọbịa mụ nọ ụzịme maazị nye ka ya enwe ihe ihe ne bọmọwọ ara jẹ àná ọbẹwẹrẹ mi kọ mi zi ni ẹna ẹna mọnokulu ayé lọ sẹni mọnokulu mi jẹ ọ mi zi ni ẹna azara ẹyẹ nyara aa bẹ́ẹ̀ ni gbogbo ẹni hẹ bẹ́ẹ̀ ni gbogbo ẹni hẹ do àbọ̀ ọ̀nà lọ́tò tó mu yìí anáwó mẹ́kọ̀ọ́ mu yìí ọmọ yìí ní báwọn òsì yẹ ìkẹyẹ yà ájú àdàbí nà àmàlù. إن كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله أمري أهي أنا داو ما هي أنا داو يزيد من توبني فاتك تارا إن كثيرا من الأحبار والرهبان أروا أروا إن الله إيه إن أنا ببني تقوى تواوا والرهبان أفنما بنا هكي من وين إنما لا يأكلون أموال الناس بالباطل ozidi ezoza enazi eri ahekane enazi eri ekehanehen ozidi ezoza na eri ekehanehen ẹnìmọ máa rí ekehanehen asani ní jose na ẹwọ bilbata ẹnu mọ ibẹ ká wọ́n yẹ sọdún na àrùn sẹ́bí n'elu yìí. bẹ́ẹ̀ mìíràn ozi gẹ́tẹ́ ni yi.

pásítọ̀ ní ọ̀nyára níbi ọ̀nà lẹ́nu rọ̀rọ̀ prophet ọ̀hún sáì prophet ní ní amẹ́bí duwe mi wúra ìjẹ̀yìn mama ni lodge inú òfin lẹ́yìn ìjẹ̀yìn mi wúra sí channel lẹ́ẹ̀mẹ́tọ̀ ebebe ɛnɛ nili no ɛnɛ so anyere ɔkeka ɛnɛ wani di mi bɛ wafɔ ebebe pastor adebara ni adeboyi ihuri ebaata ni ma wɔɔre mɛ kama wɔ aka yɛmɔ kaa kama ni mɛ n'a bɛ kasa sama wɔrɔ yi ni o kí wọ́n tó tó mọ̀ nínú. ɛyɛ akara yie wo ereke yɛ ase no kɛne mɛ gye bi ne nkare ano waha yɛ ekyi yɛ sɛ yɛ ne nkare yɛ kare yɛ kòmori yɛ bi ne kare yɛ bolo yɛ na kaa ɔka yɛ ɛna de pa fɛnɛ ɛne bɛyɛ hɛn mu ɔno ma hɛn mu na nebi ɔno asosɔ ka yi ɔno adoto hu nuwo mori pɔtɔ tó mi nyɛ sɔlɔ tó mi nkyɛn bó mori yi ó ma mẹ́sì yẹ nìkẹ́ yìí ẹ̀yin sọ́sọ́ náà mẹ́kẹ́sẹ́ mi tó ń tó mori ti rọ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ti rẹ̀ ń tó mori ti rọ̀.

wèérí pásítọ̀ yẹn méjì rẹ̀ máa ní dọ́ọ̀ ẹ̀ ẹ̀kẹ́ pásítọ̀ hu ni wàá nà ẹ̀yẹ ká yìí ní ẹ̀kọ́ ṣé ìwé mi. dẹ̀ dọ́rọ̀ dẹ̀ dọ́rọ̀ and ẹ̀mí mẹ́rin rò kà ọ̀dọ́ ìdí in islam abẹ́ mi nìyẹn wọ́n ń sọ̀rọ̀ yẹn máa tó sọ̀kọ̀ yẹn rẹ̀ ilé sọ̀kọ̀ ẹ̀ná méjì mú wọ́ lọ́sọ̀ tó kù. Anya ni lọ́nà amébùrú ẹ̀kọ́ dọ́nù sọ̀ kúlù wò orí ẹ̀ka. Dánì wàhálà máa ń ná kankan náà ìjà náà ẹ̀ nyára inú lẹ̀ fẹ́rẹ̀ náà jamaa yɛ ne shop no bi jamaa yɛ kɔkɔ ho ne shop no ne na ne bɔbɔ no dɔm etiu onye ma ɔma dɔm dɔm etiu dɔm kari ɛno ɔne nkari hɛn wɔne ka ɛmɛ bi na ɔne di pɛyɔ ɔso na ɛkutɛ yɛn ka ɛdi ama yɛn akeka na ɛdi ɔ an an an ɔyɛ sori yɛ sɛ ɛyɛ ba bere a kɛra yɛn ako izma ama bu pataki na ya bire amu tu hito pataki maslaki tuluri ko yesu metite ona di kama sho na court ona ko se na to court ijo shoka nko ho ma imra hi jamaa no ma nimika ko bi se ayi zo ire ama ya ana ko ni bitu mama ɛnni mɛmɛ da yi pɔsɛ mi mi iyo fi si le niforo yɛ hàn ɔrɔ ka yi ɔnà ɔbɛ kari ɔnà nìyí di méjì wọn ɔbɔ ní ɔrɔ ɔbɛ kó ɔbɛ àbúrò jẹbi ɛrɔ mɔ ní yà hàn isɔnyi ti má yà hàn jẹbi òtù ɔyì dà jẹbi olùkọ́ ɔbɛ rò kára àtàyè wọn àmì àtàyè bọ́ọ̀lù jẹ hàn jeebu oturɔ yi da kuo bi wɔn mɛ ɛhyɛn ho ma dɔte zɔɔyɔ soma tete yɔ kɔkɔ ɛsɛ naa sere ɔmo no bɔ bebe amu ɔmo ani zɔɔyɔ atare ɔmo dɛm wɔn ma ɔka ɛmɛ kaa ɔmo de make up his mind ɔmo ama lọ́dọ̀ ìbàdí ma kúrò kẹta ama ama ama kúrò ẹ̀yẹ. Bini ìbàdí ma tó yọ ẹ̀mẹ́ ìdílé yóò kama ìbàdí ma tó yọ ẹ̀bùkẹ́ mi yóò kama aka yọ báa dọ̀n ṣe kọ́nà kúkú ni tó bẹ́ẹ̀ sẹ́kùlẹ̀ rẹ̀. Ní ìbàdí ma tó yọ kẹtù mi ìbí yọ kárẹ̀ ọkọ̀ ó tsi náà ibi ní mímí ti àwọn lọ́sọ̀ tó wọlé. Jàmá mo ń wọ́ta ọ̀gbìn mú mẹ́ ọmọ ọ̀rọ̀wọ́n mú mẹ́ ọmọ ọmọ ọmọ ìjàmá ọ̀nà ń wọ́ta ọ̀gbìn mọ̀ wákà ń kọ̀ nọ̀ ọ̀hán yẹ wọn ni a ní dọ́rẹ̀ ẹ̀ nìyẹn ọmọ. Àkókò ẹ̀yìn mọ́ ọmọ ọ̀rọ̀ yẹn àti àkókò dó ti fi ìta ní ní kọ́. Thank you lọ́kùn tó mú mi. Kùnú máa ń bọ̀ ọmọ ọ̀bọ̀n máa ń sọ tó kọ̀ ló tu ẹ ní kọ̀. Ọ̀nà wọ́n tó bàrẹ́ máa ti yàn wọ́n kà kọ̀ náà ni ẹ̀wọ̀n mi à ń bẹ̀rẹ̀ ẹ̀ ti bá. Am I just too late? wọ́n yẹ kìkẹ́ yín yẹ́n máa kàrí ẹ̀ náà rẹ̀ kàtó yọtọ̀ dèké ìnà anyi bìrẹ mẹ́yì ẹ̀mẹ́kẹ́ ẹ̀sẹ̀ ní súnmọ́ anyi bìrẹ mẹ́yà mẹ́yà ẹ̀kẹ́ àti gbọ́nmọ́ ẹ̀kẹ́ lọ. àyẹ̀yẹ ẹ̀yìn ìrẹ̀ ìtùwé náà yẹ ọ̀hún ọ̀nà níbẹ̀ yìí ẹ̀ wọlé bàyí di fún ẹ̀bọ̀ ẹ̀ wọlé bàyí ní ẹ̀ma fún ẹ̀bọ̀. ẹ̀ ìrẹ̀ ìrẹ̀ islam kà bá ìdí sàwáàsì ọ̀nyọ́nyẹ́rà ìdí ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ abẹ̀bẹ̀ bọ́mọ ìlú àti wọ́n lè kàyà tara fọ́ọ̀dù òmùrù ẹ̀bẹ̀ bẹ́ẹ̀dì àbá àwọn ọmọ mórí ọ̀nà ọ̀rẹ́ kẹkà ó ní kẹyẹ òǹdóró kẹkọ̀ọ́ fàdánná bá dáhùn aláàbà ọ̀gbìn wọ́n lọ́la ẹ̀ẹ́sì wọ́tò àtibárò dàrájà ẹ̀ẹ́sì wà àtibárò tàfùdìlà òǹdóró kẹkọ̀ọ́ fàdánná bá dáhùn aláàbà ilé ilẹ̀ mẹ́sẹ̀ bẹ̀yìn tọ́kẹ́ bẹ̀ bọ́sà yẹn àmàmà yẹ́rọ ka yẹ́hu na ìdí tí ọ̀nà yẹ́hu na kwa yẹ́hu na ẹ̀hún àtẹ̀tẹ̀rẹ̀ ẹ̀rọ ọ̀dọ̀ kẹtọ̀fọ̀ dọ́gba bàbọ́hún ọ̀làbà àfẹ́bẹ̀ náà yẹ kóńtò mórí ọ̀bọ̀ ọ̀nyẹ́ ni wọ́n wọ́n dẹ̀ ṣẹ̀tẹ̀tẹ̀rẹ̀ ọ̀n dẹ̀ dàrọ̀ dẹ̀ dàrọ̀ ọ̀n. ẹ̀dáyọ́ ní tìdíkà yẹ ẹ̀nà àtúnṣíkẹ́ ní erékì sí yìí tí ògbónú ní kàkà yìí ohun tó mórí àmì hútù bẹ́ẹ̀ kọ́ ọ̀nyára ìní jọ mma lẹ́yìn sábà náà bẹ́ẹ̀ lọ́run tó mórí lọ́yìn ní mímọ́ lọ́ka ìyá àfẹ́ ọmọ náà tó mórí ká ikọ̀ ìyá àfẹ́ bí ní náà bá wọn ọmọ náà ilé tùdá nǹkan tó mo ní kàyà afẹ́ bá rọ́ọ̀yà tẹ́ lọ. Adéle tó rè sáàmù ọkọ náà ọkọ tó mo ní kàyà afẹ́ bá ní ìyá afẹ́ ló ní tù. Olóòtú ọ̀nà rẹ̀ àwọn máa kà rẹ̀ lọ. Ohun tó mo ní kàyà afẹ́ bá rọ́ọ̀yà afẹ́. Ó dè ọ̀nà ẹ̀dọ́ yóò tó mọ̀ nípò. sọlá wa sọ̀rọ̀ bí ọ̀sẹ̀lẹ̀ wọn àlẹ́. ẹ̀ẹ́dì yìnyínmá ẹ̀ẹ́dì yìnyínmá bí àtàyẹ̀ wọn bí ẹ̀yẹ benefit of that yẹn wọn ó sára ọ̀gbọ̀gbọ̀ pa àǹdàbọ̀ àwọn afẹ́lẹ̀ wọn ni àbúkẹ́ yín súnmọ́ mọ́rí wọn náà tẹ́jọ́ ní súnmọ́ sílá tàbí ìlà ẹ̀yọ́ dè ọ́nà mọ́rí ìzìnnà rẹ̀ yára. and ozi ọnụ zi mere ono mabara ono mabara tọtụ ntọ ndị nyi enyi n'iwe yi n'ọbịbịa enyi enyi ọmụma arị ya ọbịbị owuwe tọtọ ọbịbị nwaanyị mere ya nri egwuri iwe ọma wọ́n ní ní ọmọ ní ìgbà yìí kó mo ní ẹ̀kẹ́ rẹ̀ mo ní ẹ̀kọ́ yàrá báyìí mo ní ẹ̀kọ́ yàrá báyìí. lọ́wọ́ ní bẹ́ẹ̀ sí yẹ ìníkà yìí. àwọn bàbá mi ní ẹ̀yìn sọ́sọ́ máa ń náwó àkàtà ní dọ́yọ̀ ń tó mo yìí. parí ẹ̀wọ̀n yẹn lè nìyí. ó bá yín ní ní èsìká àbẹ̀rẹ̀ mẹ́rin náà ẹ̀ sè é ẹ̀ ń bẹ́ẹ̀ á sè é wáyé rẹ̀ rà ọ̀rẹ́ kẹ́yẹ́ nínú náà ẹ̀ka kẹsẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ abẹ́ bẹ́ẹ̀ àárí ọ̀hún mi sí mi. dọ́ńtò mo ní ìwà rẹ̀ dọ́kọ̀ ní wà nígbà nábì báwa bá dọ́ ìsọ́nà ní ìlú ha lọ́sọ̀ tó mo ní ìlú báwa dọ́ ìsọ́nà ní ìlú ha. ọba bọ̀ ọ̀nà ẹ̀mí dàpọ̀ ntọ́ ọmọ rí mi ọba bọ̀ ọ̀nà ẹ̀yà náà kú ìyàgbẹ́rẹ́ mẹ́rin náà ń ka sọ́yìn ẹ̀sìn ní islam asúnjọ́sí sọ́mi ní ìwé mi àtúntò nínú omi dẹ̀kun ni akọmọrẹ yìí yẹ wọn yẹn yàrá mi yìí fila akọmọrẹ yìí yẹ nìkan yìí ẹnyẹ ń bára bá yìí nìyí ẹnna àkìrí yìí ti kà ẹnna ẹkọmọrẹ máa kà nìyí o ẹnna àkìrí ti kàkà ọmọ yìí yẹ àtẹnumọ́ bá máa kẹ ẹnna ọmọ bọ̀bọ̀ ọmọ ẹ yà á máa àbọ̀ mẹrẹ yàrá yẹn láti òkè òbí. àmọ́ mẹ́rẹ́ ìyà lẹ́yẹ̀ ni ọ̀nọ̀rẹ́ ni mò ń wẹ̀ rí wa sínú kòmùrí ẹ̀ náà lọ́kẹ́ náà dé lẹ́yìn akẹ́ ẹ̀rẹ́ náà nìka afẹ́yẹsẹ́ ọ̀rọ̀ ní alùsùn náà mẹ́ni o máa ní sódà ní fẹ́ àsọ̀bẹ́rọ̀ ni o àti àkùnà ọ̀rọ̀ yẹn nìyí. kùsìsì rẹ̀ náà alhamdulilayi kò ló múlò ọkọ máa yí ṣòzè lọ yí ṣòzè lọ bá ti ṣòzè lọ bẹ kó ìwé ẹnu lọ́kẹ̀ tó múlò yìí ẹ̀wọ́ pọ̀ ó ń ṣe ẹ̀ ọ̀nà ẹ̀fẹ́ra ta iná wọn náà yẹ mímí ẹnu náà wọn yẹ ẹ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀wọ́ pọ̀ ó ń ṣùgbọ́n yẹn náà ọ̀nà ẹ̀fẹ́ra ta tó wẹ̀ ìrẹ̀ wọ́n pàbọ̀ ẹ bá ti kọ àná ọ̀nà náà mi sún nà sún tó rí mi. ìrẹ̀ wọ́n pàbọ̀ ẹ bá ti dẹ́ ṣe ẹ̀yẹ náà kẹ́ ẹ̀ mi sún nà. ẹ̀wọ́n pọ̀ mẹ́rẹ́ ọrụ yẹrẹ hɔ pabɔ ebi esisi rɛ anan sunna yẹrẹ hɔ pabɔ no ebi esisi rɛ anan sunna abɔ yẹrẹ hɔ pabɔ no ɔno mɛka wɛrɛ kae dɛ nira yi ɛsɛ pii dɛ awɔ yɛ. láti òtún orí àwọn ẹ̀rẹ̀ amáyẹ̀ nìkan ẹ̀rẹ̀ amáyẹ̀ omori ọba wa pa do o bọrọ abayi jose do o bọrọ abayi oze ọ̀rọ̀ tọ́ọ̀rọ̀ ayé máa rè ẹni èjì ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ ọ̀ṣunmú ọ̀wúhu ni ìwọ́n mórí ọmú àpò ọ̀dọ̀ lọ́wọ́ aṣọ́jú ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ ọdún ọdún ọ̀rọ̀ gbọ̀gbọ̀ yé. Amin. Amin. Fọ́nmà amin. Bọ́ọ̀mọ̀ yìí, bọ́ọ̀mọ̀ nínú èsì yìí àlábàáyé Mùhàmmad sọ̀rọ̀ sọ́lá mu, kéèyàn sọ́sà òun. ìrìn àmà mẹ́ kàfẹ́ ní dọ́ ìwọ̀ fọ́nà èyí tí subanyẹ nìní kọ̀yàrẹ́ ní èyí tí zikebire mẹ́ nìní ọ̀hẹ̀kẹ́ ní bẹ́ẹ̀ èyí tí zika ẹ̀kẹ́ ní ní màá nà àbọ̀ ọ̀rí jùdó ní na wa ní ẹ̀ nà ẹ̀ mí mẹ́ ẹ̀ kẹ́lẹ́ àbọ̀ ọ̀rí alustafo marabi eji afaari kari sɛ oze ne ɛfɔri ne naazi ne kɛhɛ ne hɛ bɛ ɔnye kɔ papa ee ɛyɛ kɛhɛ ne hɛ afa wɔ papa anabɔ n'oni o ɛnana ba n'ayi yɛ atɛnɛra kɛ ba ɛna ɛba na ɛkyɛ ne wɔne ne ee ɛyɛ kɛhɛ ne hɛ dzozi okyiriri okyiriri nnɔmɔ anaani ɛne nnɛɛ abɔ so gyɛɛ ọjẹ́ ìkàyè anyọkàrẹ́ lẹ́sẹ̀ rẹ̀ anáwó agbẹnuwọ́ tẹ̀sẹ̀ nẹ́ẹ̀mẹ́ ìdìrí àbíkú ọmọ anyọkàrẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ìdè ìrọ́lọ́dún sanyẹ tura rẹ̀ sùn bẹ́ẹ̀ sírẹ̀ ewu ní takàndá nílẹ̀ ka ìdè ìrọ́lọ́ ẹ̀rì ẹ̀rì ẹ̀mẹ́lẹ́ òkè tọ́ọ̀rì èyí wọ́n kúkú sílẹ̀ ẹ̀dọ́gbọ̀n náà ya. ọdún kanyọ kàdé ọmọ bẹ ìrẹ̀lẹ̀ náà ń rẹ̀ rẹ̀ ọ̀dọ̀ ọ̀bàrà ìrẹ̀ rẹ̀ ọ̀ iṣẹ́ yà á fi ìjọ tún rè mí lọ́sọ̀ tó rè mí. ịdị ọ̀bọ̀ ọbụla ọbụ bi ọbụ mi di iná mẹ́kọ́ náà ọ̀sọ́dọ̀mọ́ mi rẹ̀ ọ̀fíṣíàlì ìdẹ́mi ni ẹ̀ẹ́ onye nsọ́dọ̀mọ́ ojú ọ̀nà tí tí bọ́ọ̀bù máa ṣó tí ì rìn wà ní. onye ọchọbẹ ọfíṣẹlẹ ìjẹni onye ọchọbẹ àbíkfàrì lẹnu ọfíṣẹlẹ ọ àbúkọlẹ àbúkí inú náà yẹ máa yẹ ọbì ní ká ọmọ yẹ ọbì tí zọ. nínú yẹ àmọ yẹ ọbì ọgbọ ọgbà inú ìdílé àti ilé kẹjọ náà ẹ bọ ọmọ bíi rìbán egú ọkọ̀fọ́ nọ nọ́nà ọ̀gára ẹ̀ tẹ́tẹ̀ bẹ̀rẹ̀ ibi yẹ̀hu dì nìyí ọmọbọ kò mọ̀ mọ́. okòdọ̀sá òdòsó nínà bí ní kùtà ẹ̀yà rẹ̀ yẹn ti ní òkú ọmọ yìí o. ọmọ bíi ẹni dé èsì rọ̀ ikú tọ̀ ẹ̀nana kele rẹ̀ bíbí iná mọ̀ nínú ẹ̀nà pàtẹ́ ìdẹ̀nẹ̀ tó fẹ̀ ẹni dé èsì rẹ̀ ikú tẹ̀ nìyí ọ̀nà mi ní èyí tí rọ̀ ìrìyà ẹ̀kẹ́ mi ni. Bẹ́ẹ̀ á dọ̀ ẹ̀kẹ́ kì í bọ̀ ọmọ bẹ́ẹ̀ máa bọ̀. Jòdì rẹ̀ hánà náà kì í ṣe ìkúta lọ́nà. Ọ̀nà kì í ṣe pọ̀ ìrìyà ẹ̀kẹ́. Ọkọ̀ sáà lèkè náà sì yọ̀dí ní ìrò kàwé orí ìhìnjì ní wọ́n nìyí.

iri mi wọn mẹ ilẹ̀ yìí ni wọn mẹ mi ẹnẹrẹ yà ká yẹ ọmọdé dọ̀ wọlé yìí nẹ lọ́kì tó wuli iri mi wọn mẹ ẹwọn a ni ẹnẹ yà yẹ ọmọdé dọ̀ wọlé yìí láti àyẹ ọsọ mi ní dọ̀ ọtí náà bẹ́ẹ̀ bá ọtí náà nìkan àti ẹnẹ ẹnẹ ẹnẹ kákẹ́ ẹnẹ àwọn mẹbi ẹhẹ àwọn àwọn àmà mẹbi bí èyí kùnyẹ̀kẹ̀ yìí yìí wá ne ye kune kɛ he wa ne tun tɛ mu mu an a fɔ n ye na rabi islam a bɛ ne lɔkɛ ne ye wo jiw jɛnɛ iya ɛ b'a ba yɛrɛ yɛrɛ ka n ye nana kɛ na sisan jigi k'e ta jɛn na yaba ne a ma ne so ọmọ wa ayẹ ka ọmọ mọ pa ama sẹtikẹti abọ ka yẹ bẹẹ wọn sẹtikẹti ọsẹ jama yà wà ẹ wọn àwọn tó ń bá jama ẹ ewu yẹ kẹ náà jama. àwọn àwọn mẹ ẹ ọmọ mẹ nìbọ ọ bẹẹ dùbú yẹ fẹ ẹ wọn náà bẹsẹ ẹ wọn bẹẹ dùbú yẹ fẹ wọn dùbú yẹ fẹ wọn máa bẹsẹ ẹ wọn náà bẹsẹ ẹ wọn jama yà wà wọn bẹẹ dùbú yẹ fẹ náà jama náà bẹsẹ ẹ iná ní fún àpẹẹrẹ ọ. iná fún àpẹẹrẹ bẹ́ẹ̀ náà àrẹ́fọ́ kátó ẹ̀ṣọ́ bàtúnà jẹ́nà rẹ̀ yẹn wọ́n nìní. ẹ̀ṣọ́ yẹn wọ́n nìní ẹ̀rọ ọ̀nà ọ̀ṣunú kẹyẹ ẹ̀rọ àṣẹ wọ́n nìní kẹ àmìbìẹ́ ni rẹ̀ nìní kí ni àbí wá ayé. ọ̀pọ̀kẹ̀ náà ọmọ ọdún tó kù titi yɛ ɔka wɔn ka certificate ɔn jama yɛ ankoni ɔn jama ɔn ɔtɔ ɔtɔ a ɔtɔ wɔn yi tu a. Àwọn yẹn kàá bìrì èyí ni, ọmọ mi kò tó wúlò káyọ̀ kì í nílẹ̀ bẹ̀rẹ̀ ọdún A jẹ́ mẹ́rin. Àbẹ̀rẹ̀ kúrẹ̀ kó pẹ̀pọ̀ pé ìyọ̀nà anábẹ̀rẹ̀ kó bá bẹ̀rẹ̀ ẹ̀ ní olùkúnayà o. Ọmọ mi kò tó wúlò káyọ̀ kì í nílẹ̀ bẹ̀rẹ̀ ọdún náà jẹ́ mẹ́rin ojú ọdún ọdún káwà ẹ̀rì jòzú wáháì wọ́n máa yà fẹ́kọ́ ẹnìyàwó ẹnì wọ́n ẹnìyàwó wọn yẹn lọ. ojú ọdún ọdún ọdún yìí gbàgbà kárẹ̀ ọmọ àkàrà yẹ ní wàhálà jùlọ ìṣòro mú ní ìjọ yọ. bẹ́ẹ̀ wọ́n yẹ ní kí ìkànnì sọ وذلك دوا بالسابريكا سعيد سعد سعيد زبير طلحة وأبو عبيدة وابن عوف آخر لهم ثم رضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان بالكون وذلك سعد سعيد زبير طلحة أبو عبيدة بن الجراح عبد الرحمن بن عوف ɛnhena ne ɛdɔma ma ɔbɛn mu n'ɔbɔ abu bakari yɛ ka abu bakari ɔmari ɔfumani ali ɛnɛ tɛ ɔyɛ bɔ ɔmɔ kɔntɔn mu yɛ akoma ne ka yɛ bakari kɔn mu ɛdɔm ma ɔbɛn abu bakari wɔn a kaka yɛ إني لا آمن مكر الله ولو كانت إحدى ولو كانت إحدى رجلي في الجنة. وكان أمر نفسه. أمر نفسه inobo olomuri ọba inobo olomuri aba ọba kẹdẹ yà wọn nyẹ ọba nìyẹn náà jẹ nàbọ sọ yìí ẹ ayé náà ẹ mọlẹtẹ akọ ní wọn ọba yẹ kò tó wọn mu tiẹ tilẹ tó nà mẹni ilẹ ẹni báyìí lẹ ilé jẹnẹrì sẹta yà wọn ilé sẹntu yìí àná ẹni àká ẹhọ máa ń sẹ àná ẹni. ọmọ tó mú yíká ọmọ àyà máa sí sàtífìkì sọ́ọ̀sì jẹ́mu láyà. خير القرون قرن هذا ثم الذين يلونهم ثم الذين يلونهم أنتم أمريكا من يعزوا إن لا يتشهد أنا وعرائنا وعزي أمريكا إلا يتشهد وكما يعزوا أنا ظلم نعينا نعنا ننتم أمريكا أنا لا كنت أنسى أنا ما أعرف ọmọ mi tẹ̀ ìgbà àgbà ọmọ màmá máa bẹ̀ ni ọdún ìrìn ayé tó kó yà ní ní ìdí ọdún rẹ̀. ẹ̀wọ́n ní ìṣe àmà. ẹ̀wọ́n ní ìṣe àmà. ẹ̀wọ́n ìwé ẹ̀wọ́n ìṣe àmì ìṣe àmà. ìrìn ayé tó ìpò àkómi tó mú yìí náà ó mi pẹ̀lú lọ́wọ́ ìwà. amadu fàfà domire bẹ̀jú fàfà. amadu fàfà domire bẹ́ẹ̀ ká ọ̀nà kúrẹ́tì ihu ni nana anare de rɛ anare de rɛ fana de diri de de koko de di diri diri diri diri mɔgɔ n'a yɛrɛ zan ne yina ɔnà bá a nɔra yina bá a ti kì í tɔn jɛn na yɛrɛ sɛbi yi yina lọ́kì tó wù mí. kìí sílẹ̀ sílẹ̀ mọ́. anamọ̀ bẹ́ẹ̀ mẹ́rin yà kú dẹ́nu. anamọ̀ bẹ́ẹ̀. ọbẹ̀ mọ́nà òyìnbó ọbẹ̀ ẹ̀kẹ̀lẹ̀ ọ̀yẹ́dẹ̀ mọ́nà wà wà dòdì ka ekutu nínú rẹ̀ ló ń sì dá jéèrè hàn níbi wọ́n mọ́ ọmọ mi mọ́nà òde náà di ìyẹn ẹni sọ ẹni kọ̀pẹ́sẹ̀ bí wọ́n ti ọ̀dọ́ mi di ìdánwò bọ̀ wá anabọ̀ mọ́ iyẹ̀ anabọ̀ dọ̀dọ̀ gbogbo èyí ìtọ́ ọmọ náà hì sírù ìtẹ̀wọ̀ confession bí wọn kà á yọ ọdún yọ mọ́mẹ́ bí wọn kàrí náà abẹ́rẹ́ mẹ́ yọ mi confession wọ́n á kàrí náà wọ̀ yọ yọ̀bọ ní yọ̀bọ náà pátá àbí olùdíje wọn gbà ẹ̀ pátá yọ̀ yọ̀bọ ní pátá sóde yìí ká yìí ọ̀ mẹ́rin ọ̀nà wọ́n bá bá kẹ́rin náà ọ̀yọ́ bọ́ọ̀rọ̀ àwọ̀ àbáṣírí àwọ̀ ìzọ̀ ọmọ bọ́ọ̀mọ́ ká ọ̀ka ẹ̀rọ yẹra kiri bi yìí. oríṣi ìbò ń lọ jẹ́ ìdí yìí ẹ̀kọ́ sọ́dún kò múlí ọ̀la èyí jẹ́ ìdí yìí. oríṣi ìbò ń jẹ́ ìdí yìí wà lọ́sọ̀ tó gbé yìí. àmọ́ wa bẹ́ẹ̀ lọ́dọ̀ àdìkà yẹn tẹ̀ àbúdí yọ nọ́mà ìdọ̀tọ́ nọ́mà ẹ̀fọ́ afọ́dọ̀ nọ́mà ẹ̀wọ̀n. bọ́ọ̀dẹ̀ òyà náà lọ kà á tẹ̀ wàhálà kà á tẹ̀ lọ́dọ̀ ìyí wọ̀ ọ̀gbọ́n. oríṣi ìwọ̀n ti ìdí yọ àbọ̀ òmùdó rẹ̀ àlẹ́ ìjì ìdí yìí. ibẹ̀ lè lè lọ́sọ̀ tó gbé yìí. ẹ̀kẹ́ anáyẹ kọ̀rọ̀ sí rẹ̀ ẹ̀wọ̀n náà ɛkɛm no asɛ bɛ tura sɛ wa na mɛrɛ yɛ ayɛ ɔno ɛni wa mɛsɛ rasa wa mɛsɛ ban wa mɛsɛ bɔbɔ ban wa mɛsɛ bɔhi awɔ mɛsɛ kyimɛ kɛhɛ titɛ silasi nkele mu ɛma wa na akari mu a wa de dɛ mɛmɛ lórí ìzìnà kẹmẹ náà ní titɛ mi dá wọn yí wọ sí kẹne tẹrẹ ọ ní sẹ tẹrẹ ọ ọmọ wa sí mi náà yà àbí n'eya mmemme o jenyi dị akwụkwọ mmemme fọm kupọn ahụ onye nwe ya bụ ekevi pipa ọ akwụdị na anya mmemme ime dị akwụkwọ atọ eje nwụọ n'ezi àwọn ọmọ ayé ṣe jẹ́ wọn ní kóró wọn náà gẹ́rẹ́ òmòdì wa sọ wa sọ ẹ̀ mọ́ ní mẹ́wàá àwọn náà gẹ́rẹ́ òmòdì àmọ́ àti òkà iná ìwà máa kì í yé wọn rẹ̀ àmì. denomination náà nà sẹ́ni ọmọ bíi orthodox ni ọ̀rí catholic catholic ọ̀rẹ́ orthodox. ilé ọmọ màá má mẹ anáwó mi kà yín kú inú pọ̀ pọ̀ ẹ̀rù mi jọ̀wọ́ kí náà yín kú ẹ̀rù kú pọ̀ gbà àtọ̀pọ̀ ẹ̀ ọ̀dọ́wọ̀ àdọ́wọ̀ ọ̀dọ́ ilé ọmọ màá má mẹ ìṣèkì ilé ọmọ nìmọ̀ àmà ọkùnkùn àmẹ́ka yẹ udi ní ìdọ̀tí ọ̀yìnmẹ̀ ìdí ọ̀yìnmẹ̀ akẹ́kọ̀ọ́ mẹ́kẹ́ náà ẹ wọ́n bọ́ aṣọ ọmọdé ọmọ kà ẹ ọba lóde yìí wọn àti ọmọ rẹ lóde yìí wọn àti ìṣe èsì náà tẹ suwéèsì náà tẹ lùsì náà tẹ. ọ̀nà ọmọkà yín kúrò ọba yín ẹni bí lítò kà yín denomination sọ́nà yìí protestant. ọmọkà náà kẹ́ẹ̀bà náà mọ̀ wá kọ́ra ilé ọmọ nọ ilé ọmọ nọ mẹka bọ́ ọba nọ nọ dákò wá ní pòtẹ́tà jẹ kékeré ẹnna ìdí yìí ama ìdẹ́kọ̀ ìdẹ́kọ̀ ayé nà ẹ̀nà dákú nẹ́kẹ̀ wọ́n bẹ́ẹ̀ adé wọ́n ẹni àbí ní ọgọ ìdọwọ ẹkẹyẹ bẹẹ bá kó àfipàpọ wáyé wa fatwa ẹ lọsẹ júwe wa kókè àbúmọ ẹ ìdánwò ìmánì ẹsọ àmọ ẹsọ àmọ ẹ mà nà ká wúlò yìí yìí nsọ àtúntà mi lọsọ ètò omi yìí bẹẹ àjọba bọ mi sẹni àhàlà ìnísẹlẹ ẹdẹ àhàlà bẹẹ àjọba bọ mi sẹni àhàlà ìnísẹlẹ ẹdẹ àhàlà. èrò sáà.

owebiru akarai enama bamaye ne wanene كلما أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى منا تجعلونه قرافي تبدونها وتخفون كثير كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم أمري هو أخيرا أمري muri ke wani muri fi man an zaba kitaban ja abiyi musa e mabiya ne ya ta cakan dana nabi musa sai ne a taura nuwa wa mudallin na chaka dana ta ki ito wei ọrụzọ ihe ọbịa na hem ọbịa zanini eji ruhu kọrọfis chekanza ma ọ dụkwụkwa dụkwụkwa akọkọ ewu ọma na kí ni ẹ̀sẹ̀ kọ́ ẹ̀sẹ̀ bá èyí tí ń tẹ́ kàdá pẹ̀kú kó àkọ́ pé irú ma wà tẹ̀lé sá mọ́ ọ̀nà ni tí ní pẹ̀kúpẹ̀kú ilé ẹ̀sẹ̀ bá ẹ̀sẹ̀ bá ẹ̀sẹ̀ wàá bá tẹ̀lé sá mọ́ ni tí ní pẹ̀kúpẹ̀kú ẹ̀sẹ̀ bá ẹ̀sẹ̀ ẹ̀ tòbí dúró ha ẹ̀ wọ́n tó fún nà kàfíra ìdè ọ̀nà yìí náà tọ̀rọ̀ nà náà ní bẹ́ẹ̀ intakada fitugo na no kona chere de kono guruhu wa ummintum ma lam ta'lamu antum wala aba'ukum ba yoyo meme tawone na sababa mele mema isono weye ne spatu to muri iso muri asezo izo ana kayo to muri izo ka na ibire ne ni anke waya weki qur'ani no ono wari wani e ka ya ta ma kana ọrụ kwete do ni notebook on the textbook ama la chelisa anko ọrụ. abi ma ara ni sọ́kè sọ́kè àdúgbò máa ó ti bọ̀ ó yí náà wọ́n ní mẹ́yìn ó yí lẹ́nu ó yí náà wọ́n ní mẹ́yìn sọ̀rọ̀ ní mẹ́rin ní máa bọ́ sọ̀rọ̀ ẹni yí lẹ́nu tó ti lọ́ọ̀ nínú ìdè kẹ́ni mẹ́tọ́ ẹni kẹ́ni yí náà nínú ìdí bẹ́ẹ̀ wọlé káyọ̀ sọ́mùdí àkáyọ̀ sọ́mùdí àkáyọ̀ àwọn ọmọ lọ́sọ̀ sọ́mùdí nù. àwọn ọmọdé mi fi ẹ̀ máa bá Muhammad sallallahu alayhi wa sallam. anamẹ́kọ̀ọ́ جمري أكاين تمريه هذه الركعة ومن أهل الكتاب من إن تأمنوا بدينا بقنطاره يوديه إليك ومنهم من إن تأمنوا بدينار لا يوديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون ومن أهل الكتاب omorika ni in an kita bi na amma kwan man ita manu da tintorin yuwarjini ilaika wa aka akahi ina gu ọrẹlẹkẹ do se ọkọ sitanin yuwarjini ilaika yóò ti kọrẹ sọ wọn ma ọbùtọrọ òde de kabọ mọṣọrọ àmì ẹnìyàn mọrẹ wọn ni wọn ní ìta manu bi dinari ara wa nyi ne nene akaye ɔne yi ti pɔmɔ nyara diinɛ wɔ nyara ɔne nyɛ ɔka ti pɔmɔ nya o ti ɛkɔ o laayi wa di yi le ka o ta yɛ ta awɔ o wuli voice mail awɔ bɔn wuli voice mail awɔ o ekure dɔ wọ́n tó wuli ni ilá máa dùn ta ale yi kaa ima aka o jiŋiriŋiri peke ibà mi máa bá dọ̀dọ̀ kẹ̀kẹ́ mọ́ sísè wà kàfé mẹ́kẹ́ mẹ́ bí olórí sá bí olórí sá pọ̀ ọmọdé kẹyìn sẹ́fẹ̀ kọ̀ ọ̀họ́ yá lọ́ọ̀lì kẹbi anahu kọ́ọ̀lù lẹ́sà àlẹ́yìn náà ti ń ọmọ ìjì náà sẹ́bi ọmọdé kẹyìn náà mẹ́ka kẹyìn abẹ́mẹ́ ẹni sẹ́yìn ìdẹ̀rẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀nà tó wà ẹ̀sọ́ illiterate ẹ̀ ọ̀nà àká illiterate sẹ́yìn ọmọdé kẹyìn náà mẹ́ka kẹyìn illiterate ni ẹ̀yìn rẹ̀ ẹ̀dẹ́ ليس علينا في الأميين سبيل إني كتنا كان أو جيت ركنا أفضلنا أو أفضلنا كاي أهو نموين نزي wọ́n sẹ́yìn ní sẹ́yìn ní ọ̀sán wọlé àtọ̀wọ́ ẹ̀yin ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀yin náà wọ́n bẹ́ẹ̀ rí ọ anyin náà wọ́n bí ìgbé ọba kàá. israel ɛfɛnɛ israel ɛfɛnɛ bani israel ɛfɛnɛ ɛni ɔmɔ yi ma tu ɛni ti lona. Dene dene adare tse ko omori ana ɛni wɔtɔ yɛ kiri tse ne tse ko omori yia. Anana lɔbɔ wa dzi na bɛ nina eya yɛ sɔrɔ. Yehu dini. Yehu dini. Tɔn ti sɛ yíyù wọ amẹ́ríkà amẹ́ríkà ẹni sẹ́ni ọ̀nà ọ̀dọ̀ ẹ̀rọ bí nǹkan hàn wọn. abakyakwe ɛna akɛ akyakwe rɛ so hɛfa ɛna maa nolo hɛrɛ wɔn ibi ebi ti bɛɛ bɛɛ bɛɛ bɛɛ bɛɛ bɛɛ bɛɛ bɛɛ bɛɛ bɛɛ pɔtɔ ɛkɔm yi abakyakwe rɛ so hɛfa ɛna kanika yi ɛna isabu lahi mɔtaari ẹnẹ bẹ̀rẹ̀ gbọ́ ọ̀gbọ́dọ̀ tó mọ̀ ní ìyìn ìrẹ̀ ní iná ẹ̀rọ sọ àbẹ̀. Ṣàbùwọ́n mọ̀tà. Ẹnì mẹ́fà ní ìrẹ̀ ní àárín ẹ̀rọ sọ àbẹ̀ ha nù. Àbẹ̀ hàn máa bá bàtà náà pìtì ẹnì mọ̀tà sì máa kẹ hàmì lọ́tù máa kẹ kẹ́kẹ́tẹ́. Kẹ́kẹ́tẹ́ rẹ̀ yẹ nìjẹ́ nà kọ́ wa. Ẹnẹ náà tọ́ a ìdò otu dọ̀ ọkùnrin fọ́nsọ̀nì. Mọ̀nyí sẹ́ mẹ́ẹ̀n mọ́sùn mẹ́ẹ̀n rẹ̀ wọ̀ àmì ìbílẹ̀ ní àyè mẹ́rin tó ẹ̀rọ wájú mi israelite tó ń ti káyé amẹ́ríkà ló ń dé nìyí èmi ní ìrẹ̀ wọn wọn náà ti wọ́n sọ̀tà á ní kẹsẹ̀ gbọ́dọ̀ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ̀gbọ̀dọ̀ fún bẹ́ẹ̀ àtúntò. ẹkẹ mi ní àrẹ ẹnẹ bọ̀dọ̀ ayé wọ́n fẹ́ hẹn kàbá má bẹ́ẹ̀ bọ̀ ìfọ̀kọ̀ kẹmí mẹ́rọ̀ bọ̀dọ̀ yìí abana bɛ mɛ kɔ isu ti yóò gbogbo yɛ nìyɛn rɛ sɛ muru a ka yɔrɔ la ire ni bɛ dibi yee ni bɛ ti yɛ ba mi yahu bɛ mi a kan ɛ yɛ ne yahu bi ti ne yan bu a bɛ kɛnɛ ire ti kɛ yɛ ne yahu bi ti ne yan wa ma ni ti ne yan wa ni yahu bi ti ne kija sababa unyi yahudi nyasimia lọ́tù tó mú. ẹni ní ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ ẹni wò yé sani nọ. kọ́ọ̀tù ní ní pòdúsà mọ́ ọ́ wà ní inú bẹ́ẹ̀ mọ́ ọ́ wà. wọ́n wá sẹ́wọ̀n èyí lọ́dọ̀ ẹ̀rọ ní pòdúsà mi ní nàìjíríà gbogbo ẹ̀ kọ́ fẹ́ bọ̀ ẹ̀sìn polúkú àti kọmíṣánná ní ẹ̀ ẹ̀rọ ìyẹn tó wà wá. ẹ̀yin bẹ́ẹ̀ tó lè kó ké o polúùsù àmọ́ ẹ̀ súnmọ́ àti rẹ̀ súnmọ́ àti rẹ̀ wọ́n kò tó múlù òmùdó àhá ẹ̀hán wọn lẹ́nu. ẹni máa ń ju abẹ́rẹ́ sọ àyíká òmùdó àdìgbò ẹ̀nìkan wọ́n yẹ àwọn náà sọlá àbẹ̀fọ̀fọ̀. ẹni wọn náà zẹ́ ẹ̀rẹ́sọ tẹ́kì ní ibẹ̀tẹ̀ ẹni wọn ní tọ́rí ní twenty ọ̀sùn bá rẹ̀ kìkì ní sẹ́ ẹ̀rẹ́ ẹni wọ́n tẹ́ ẹ̀yẹ ká abẹ́yẹ ó sì rẹ̀ ẹ̀ nìní ẹni wọ́n tẹ́ ẹ̀yẹ ká yẹ anáhà nìní ẹ̀ sì باسم يهود يهود لعين الله عليه لكن الكمر ويقولون على الله الكذبة وهم يعلمون بالنسبة للكفر أهيبا أن وتأيكم إن كنا داكم الآن wọ́n mú ní ìdàkà ìbájú nà dákà tó mú ní kàyé ìnà kàyà ìdàkà ẹ̀ tó mú ní kà yà ájú nà àmàlù ìnà kàbíyà nínà àbáyé wọ̀rọ̀báyé lẹ́yà kùlù nà wàdà nà sílẹ̀ mọ́tò. والذين يكيدون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله The miracle lila dèmírà kú òzìjẹ tẹ ẹ̀yà kú òzìjẹ tẹ ẹ̀yà dòdòdò ẹ̀nẹ́zẹ̀ ka àzà ẹ̀dùnzó òmòrì yìí dẹ̀ ẹ̀yà tọ́gbọ̀gbọ̀ dẹ̀ ẹ̀yà kàrà nínú ẹ̀ ìyí gùn hẹ̀rà ní kàtẹ́ ẹ̀dùnzó òmòrì yìí. والذين يكنزون الذهب والفضة أتمنيك كاي في غوا تدا ستم صدي جولد أودي والفضة أتي جولد أبو أبو أمي أهي دينار أو درهم anabɛ kɛhɛ n'adze anabie kɛhɛ n'adze anabi gure kɛhɛ n'eni lɛ inu ma bɔ anayi bie kɛhɛ n'adze bɛ e ɛyɛ mana kuku pepa dɔbɔ di yɛ lodi kɛkɛ yɛ bɔnɔ silasi o tó wuli mu anabie uh, kɛhɛ ɔnabi gold ɔnabi gold ɔdi silva wɔn ayi wusɛ kɔn naa ti sɛ deɛ lila ebi ezu gbɛ gbɛ taabɔ the e measure the anabi de zo mo na ẹni tiẹ ha kúrò náà gbogbo omori fọba ṣírí hom bí azabi náà lè omori kàkà àtẹnu bẹyì wa lórí ẹ máa ẹ máa bá irú ya ẹ máa bá arọ wa ẹ náà kábọ̀ tó bẹ̀ wọ̀ wọ́n fi nké wọ́n mu ẹni hadi ọmọ bàbá mi abdullahi bin abbas rọdí allah ahuma ọmọ bàbá ọkàyè lẹ́mà nàzàlẹ̀ fàdé láàyè ayọ̀ mọ́mọ́ ni mo kí ẹ tẹ́ ayọ̀ ọ̀làdínà yẹ kìí zuna bẹ̀rẹ̀ wọn fi dẹ́fà na náà kó gu tẹ̀lé gold silver ọkìlì ọ̀nà mi kí yẹ tẹ kábùrọ̀ abẹ́rẹ́ kẹ́ ẹ̀rọ mùsùlùmí náà dọ́ọ̀bẹ̀ kápẹ́rẹ́ kó omi ni dọ́ọ̀bẹ̀ zàmà kó omi yìí ni bẹ́ẹ̀ aka ni ka ọ bẹ́ẹ̀ kọ́ ma anyọ́wọ́ ama anyọ́wọ́ anani ntugu tẹ̀ dọ́ọ̀bẹ̀ tẹ̀ tẹ̀ ìjà náà bẹ́ẹ̀ kọ́ àwọn anyi ọ̀dà bọ́ọ̀ bá bá pọ̀ bá pọ̀ pẹ́pẹ́ bọ́ọ̀ máa wọ́n títí yíyan bọ́ọ̀ bó gbúyó yíyan. ìjọ mi rí màá nà kàkà ọlọ́bí nà yẹ kí nìzú nà dà ẹ̀ wọ́n bẹ̀ dọ́kọ̀. wọ́n á yín fi kún àbí ìzàdí ni la wọ́n yẹ akútẹ́ ìnagu àkàyè dùn tó rà gbogbo wò bẹ́ẹ̀ ni àmà kó àbá kó bú tẹ́ yíyan nàánì. àná mmezi ne onyare bí wọn mọ ọdẹ sọlba adẹpẹtẹ de ne tẹntẹ ọmọ yìí sọlọmọ ọdẹ sọlọ dọwọ àkà yàrá di yàrá máa hẹ wọn níbi ọmọ yìí ìnáwó kan kábọrọ àlọ asọhábìkà hàdìl ààyè ayé ni tiẹ sáà nù ọrọ àlẹ zàmà yìí zi rẹ mọ. فقال دون تقول لك إن الله لم يفرد إن الله

yaba na ava wo ni yɛtɛ ana ne kɛlɛ dɔkita omoni ba kaa wani ka yi omoni ba nara mi ogu anaba baabu kaka ɔ nɛ tetɛ lɔrɛ gaa tetɛ no joli ka wɔn ɔhyɛ ne tetɛ ka nyifu yi ti tetɛ yi zie yaza ɛbɛ oni nso tó mu de aka yi wɔ bi ka ewu mero ni na abɔ kama kaa kɔ wɔn lɛ bi na efi yi mu na kaa wɔn ti tɔta ɔno naa kó tɛ. de akweke ete na-eri otu ọba bụ omuli anabi ze iso omuli na anabi zake na baba bụ omuli ya e baba ọma omuli ya ga kọrọ osu ugbu ana mere ka emi itoso na emi itoso na ama bụ bi anya mara ịzete tete ewere n'ụlọ ozi mba ọma gọmkaba gọmkaba bie nyɛ tila tɔ ma nani. ìjọ tó wọlé màá ní kɔsɔ ní wa amadu tó wọlé bàbá yẹrẹ sọ ní ká yé ala ɔkubiru kun bɛ xeyiri ma yukuna ma ká ọ̀nà ni ama bọ̀ yẹrẹ ama bàa ké tẹ ama nyɛ yẹrẹ ama bàa ké tó wọlé ma ká ọ̀nà ni ama nyɛ yẹrẹ ama bàa ké tẹ tó tó wọlé ká yé alimara ha. التي إذا نظر إليها الرجل سرته وإذا أمرها أطاعته وإذا غاب عنها حفظته ما كان أنا ولا لجو أنا وعفيت لو بس يقول أنا لجو eh dókítà mo ní kọ́ ọmọ ọ̀nyẹ́ nọ́ọ̀ ìdá ọ̀nyẹ́ nọ́ọ̀ ìdá ọ̀nẹ́ ọ̀ ìdá ẹ̀mí kẹ̀kẹ́ yìí ọmọ tí ìjọba mọ̀ ọ́n bá kọ́ náà yọ ọmọ àmọ́ ọ̀bẹ kọ́ mẹ́kẹ́ náà dọ̀rẹ́ ọ̀bọ̀ mẹ́. ìjọba mọ̀ bá ní kọ̀ọ̀bá mi ó yẹ ehi ló ṣe rẹ̀ wọn ní tọ̀bá ẹ̀rẹ̀ wọn ní kébé ṣe rí tọ̀bá tóbi ojú ọmọ lórí ṣe rẹ̀ ọmọ ẹ̀fẹ̀mẹ̀fẹ̀mẹ̀ rẹ̀ mọ́ wọ́n tó ń mẹ̀rẹ̀ pààyàn ẹ̀ náà náà yóò gbọ́ anáwọ̀ náà mọ̀ gú yìí wọ́n ẹ̀sẹ̀ náà mọ̀ gú ìṣẹ́ náà mọ̀ gú ọ̀dẹ̀ka yìí the possibility kàwọn anyọ náà ìzà òmùjọ ìzà yẹ tẹ́yọ̀ is very hard ebebe ẹ̀wọ̀n ara wà mọ̀ nọ̀rọ̀ ìzà ọ̀kọ́ náà kọ́ mọ́ máa yìí alìmọ́ màá hàn ọ na-anwụtụ ụjọm ọ naghị raba ụjọm nyere dọwụtụ dọwụtụ ma akụ alkụrọan a nọ nyere eme ka na ọ na ekew do kew ete dọwụ ma ahụ ọrụ ahụ ahụ na ahụ ose karịa kụrọan nwa ka oyi wa oyi wetere tụbụrụ na mpiti ebe ha yọnyere ilé yíyọ pé wọn yà máa ọkọ máa lọ bàbá nàbí dunya hasan òkè àdìrọ sí hasan ọkè náà lọ ọmọ ọmọdé mọlẹlá yìí nẹhẹ bí wọn lè mọlẹlá yìí ìdẹlẹkù níjẹ nàmọ nàbọ sọ ọmọ ọyọ ọyìnbí ìdẹlẹkù náà yẹ kẹwọn náà bọ ìdẹ ẹhẹ ọmọ ìdẹlẹkù ọmọ jẹrà ọmọ wọn sọ wọn ọ̀la ìlànà ìlànà. wọ́n yà ọ́ kẹ́nẹ́kẹ́nẹ́ lọ ẹ̀fẹ́ kò wọ̀ wọ́n bá yà á nyàká ọ̀ ẹ̀ àbá ọ̀ ẹ̀yìn bá yà bọ̀ ùdú ọ̀ ẹ̀hẹ́ ká ọ̀ ẹ̀yìn bá yà ọ̀ ẹ̀yìn àdá mọ̀ ẹ̀yìn ùdú ọ̀ ẹ̀yìn wẹ̀wọ̀ ẹ̀fọ́ bọ̀ wọ̀ iye ọ̀bù wọ̀ ọ̀fọ́ ibi kingdom ọwọ ọdẹ ńlábàbà àwọn mèrè tó lọ nílé tọkùn tó múlí mi ọkọ náà ọyọ ìdájàm ọmọ ọyọ ìdídẹniku ti dùnìyà ọtí àpòrọtì àtọmọta anábọ ọyìnbá ìdídẹniku ọmọ ọyẹ ama ọyìnbá ọhún lọọyẹ wọn sábà nìkàrà mi alhassan basiri àtẹlẹ àtẹlẹ wọn sábà nìkàrà mi ọkọ̀ ìwé ẹ̀ ọmọdé alimọ̀tàtò sọ̀lẹ̀ hàtó lè rọ́jòlè sọ̀lẹ̀ ọmọbọ náà ìzà ọmọ nọrọ ìzà yẹn ọmọ ẹ̀kọ́ ìzà ọmọ nọrọ ìzà yẹn àbẹ́wọ̀n ìyá ọmọ. àbẹ́wọ̀n ìyá ọmọ náà yẹ kàbẹ́wọ̀n náà ní wọ́n ní ìhàdùn náà ẹ̀ ń yọ ìbáyìí náà. àbẹ́wọ̀n ẹ̀ wíṣ àbẹ́wọ̀n ẹ̀ ɛbɔtɔ bɔbɔreba ne wɔre nyɔ nɔɔyiza polotu ɔmɔ ɛdɔ bɔlɔdé ɔmɔ yi ina zɛ ma wɔ ina ɔmɔ ina zɛ ma wɔ a ina ɔmɔ wɔn nyɛ ma ɔdi yi ɔtɔmɔ nyɛ wɔ kɛyɛ dɛɛdɔ wɔ ana yiwɛ ŋɔ ɔdzi ti di saa. Dɔw na yi la na yiwɛ ŋɔ ɔdzi ti di saa. tọ́tù tó lórí mi. wàá bá bọ̀ náà ọ̀rọ̀ ìyàrá máa ń yẹ mọ́ ìzà dùnmù jọ ìzà ohun tó mọ̀ ní ọmọ ẹ̀ka yẹn ni ìzà máa tẹ̀sán ádámà ìkọ́tà ánú àmàlú ìlà mi ń tọ́lá. ìdílé ló fi àkókò rẹ̀ dá ọ̀rọ̀ àbábọ̀ àkèrè ẹ̀ta àkèrè ìrẹ̀ ẹ̀ta ìrẹ̀ ẹ̀ta náà wọ́n nàbọ̀ sáà yẹ́ ojú ẹ̀dọ́ máa máa tẹ́lẹ̀ hẹ̀ ọmọ ẹ̀sẹ̀ bí ẹ̀ tutù yọ ọmọ ọmọ bí ẹ̀ kó ojú ẹ̀dọ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ máa tó wọlé bọ́ọ̀ bọ̀bọ̀ ẹ̀dà amanyọ náà ẹ̀dà omi tó ojú ẹ̀dọ́ ojú ẹ̀dà ekele ẹ̀sẹ̀ pa. Lọ́tí o tó wò ló ń bọ̀. Ó sọ̀rọ̀ àgbàdo ẹ̀yìn ẹ̀dà ọ̀rọ̀ ọ̀rẹ́ máa kẹ́lẹ́ sí ìyá òwò tí ń yíyá àjẹmẹ àwọn ọmọ ẹ wà mẹsì hàbí mọtò gbòkè hẹtẹ ẹ wà mẹsì tẹbi yí bẹ hẹtẹ ẹ wà mẹsì nyàrá bẹ hẹtẹ pọwọ ẹ mi kàtí dàrẹ o abẹ bi àwọn ọmọ rẹ mi abẹ rẹ tẹrẹ mọ àlà lọsọ tó wọlé àmọ isi esori ọrika kọtọ wuli ọmọ mi ka yẹ ọmọ ju ni ọmọ jẹ ọmọ ri ya ẹ wọ ọmọ bẹrẹ yọ àwọn èyí ni ká ló wọ ọkọ ọkọ àbá ẹni ká ló lọ ọkọ àbá àtúkọ ọkọ ṣubú tẹ ní ọkọ kẹhìn tí yé wa ni ẹ wọ ọmọ ẹ wọ ọmọ bẹrẹ yọ anabi bẹrẹ yọ alimọri ato sọlá ọmọ ìgbà alẹ́ sí ìgbà náà bọ̀rọ̀ ilé ha ọmọ ìdá ọmọ nọrọ nye ẹ náà kọ nọrọ nọ mẹ tóbi náà ọmọ nìsí kàníṣọ sàrọtù dáyà ní ìhìnì. dáyà ní ìhìnì. ọmọ ìdá náà ọmọ ìdá ọba àjẹ́ kàyé ọba nìrọ̀ ni dèkè wù fi ọmọ bẹ̀rẹ̀ pọ́ọ̀sì sàkánná. ibi ibi sì wọ́n ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún wọ́n kẹ́ ní ìjọba ìtukọ̀ ọ̀hún ọ̀hún ọ̀hún òtí ọ̀nà ẹ̀kọ́ tó ní ilẹ̀ pọ̀ ọ̀rẹ́ ìjọba rí yìí títẹ ẹ̀fẹ́ kú ìrìn yín máa ka náà ọ̀rẹ́ tí wọ́n bìrà họ. wọ́n kò tó lórí. ọ̀hún wọn bá rẹ̀ yìí títẹ báyọ̀ ọ̀rẹ́ rí nílẹ̀ bó sí kàkàkà ọ̀kẹ́lẹ̀. láti tó lórí. ọ̀kẹ́lẹ̀ mọ́nà ọ̀nyẹ́ ní ilé mọ́nà bá dóòlù ti dẹ́ wọn nù dɔkɔnɔ awɔ ɛfu dɔ mɛ ɔmɔ bi yɔ owu ere do adzɔ sɔ kpɔrɔ mɛnɛ olu yi lɛ o dɔ mɛ wɔn di ibi titɛ tó aka ne kɛ ne da da yɛ o dunu a sumɛ sumɛ na ɔkuta nyɛ o yɛ sɔ o sɛ sɔkpo kɛ mɛ sɔkpo tó o mu yi sɔkpo tó o mu yi ɛnyɛ n'ɔkɔ muri ti pàkọ́ mọ bí pọ́nrọ́ bàbá mi wọ́n bá túbọ̀ náà bá lọ́wọ́ kẹ́ni ìṣọ̀ àwọn náà jẹ́ tó bọ́rọ̀ mi náà èso tó muri kọ̀ọ̀bọ̀ náà nù báwọ̀ bọ̀ ní èyí lé túbọ̀ náà wà lọ́wọ́ ti kẹ́ni ìṣọ̀ náà òkú lé báwọ̀ bọ̀ ní èyí lé ọmọ ẹ̀ náà nínú ìmọ̀ àdé mi ní ilé yẹn mi pé mi ní ikú yẹn lè tirè ọmọ àwọn ọ̀rẹ́ tẹ̀ nsiri adi na ne nam siri ano agogo rẹ ẹmọ bọ ẹmọ ọgẹ òyìn èyí a ẹmẹ nsí ọsọ máa ma bò yẹ láti wọn kọ orí mi wọ́n mi kọ́ńtò òmùdí ọ̀nà ti pẹ́ òkú òmùdí ọ̀nyẹ́ ní ó gbòòrò kàyé àsùtì rẹ̀ ń yẹn ní kàkà wàá náà tá a bá yà bẹ́ yí orí dáadáa bí yí orí kóró kẹ́lẹ́. wọ́n ti rẹ̀ yí sí sí sí bẹ́ẹ̀ gbọ́dọ̀ àríjẹ̀lbá bá wà sí ìgbà àjọ ọ̀rọ̀ wọ́n sì gbà àjọ kàkẹ́tẹ̀ lọ àmẹ́wà. Lọ́tún tó mú nínú. Ọmọ tó mú nínú ẹ̀kọ́ ni. Ọmọ tó mú nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà. Ọmọ bò gùn yọ. Ọmọ bò gùn yìí. Ọmọ bò gùn yìí. Ọmọ ìgbà. Ilé ẹ̀kọ́ wọn kàn ní Wọ́n bá kọ́ dà yọ náà wọ́n tún kọ́. Wọ́n bá yẹ èyí. Ó jẹ́ mẹ́kẹ́ náà Ó yẹ èyí nù. dosere nwanne kyerɛ hɔ dosere nwanne na ti dɔm nzu dom wɔaku a kunyamu bɛyɛ lɛ nyinyinyi obi yɛ o ya yɛ o ɔyɛ bi lɛ nyinyinyi lɔri wɔyɛ hie lɛ ina mba ina ama wɔ na ní ma wà nà kọ̀sìnẹ̀tà ànàfẹ́ náà yẹ bọ̀rọ̀ kó wà bẹ́ẹ̀ kọ̀ ẹ̀kúrẹ́ ọ̀yin kò ní ní òṣèlè wọn tọ́ba wọ́n ló yẹ wọ́n ló yẹ jọ́sọ̀ tó lóyè. ìmúkú ìmúkú ọ̀yọ́ nìkan èrè ọmọ yà kàn yìí jẹ́ kẹ́mi yàrá píjú rẹ̀ ọ́n yẹ yà sẹ́lẹ̀ bí wọ́n yẹ kiri ọmọ yà kàn yà máa ń yọ. yẹ́n bá kàkà yìí ọ̀yin ló ń sùn yẹn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ọmọye ẹkẹ yẹn wọn nù yẹ ẹkẹ wa ọmọ bí náà kẹkẹ náà yẹ etí títà náà wọn bẹ tà wọn ọmọ tẹtẹ ẹnu mọlá wọn yẹ kẹyìn títí tà wọn náà wọn lè egu ọyẹ sọ wọn náà sọ wọn ọba ayé yẹ àmọ wọn ebi sọ lọrọ sàkà yẹ ọnyẹ náà ọmọ yẹn nù sílẹ yá ni ọmọ yẹn mọ ni jẹ ẹ yà gẹrẹ gẹrẹ yà gẹrẹ yà èyí kí lẹ́ mú náà àwọn ọ̀la ọ̀la owó nyara ayùbò náà yẹ màdàwé owó nyara wíyì náà gbé náà owó náà bẹ tọ́ ọ̀nà ọ̀sán nínú ọ̀nìfàkà mi ọ̀sán nyara wà lóyún ẹ ọ̀sán nyara báwo ló yí wọn. àmọ́ owó nyà òsì wọn nínú mọ̀ nítì ɛmu ti kɔnɔ ɔfa ɔmɔ ni yɔ oge yɔ nyɛ adi yaba eyi eyi na ɛwɔ eyi eyi na ɔdɛ ɛdi ka ɔkpara ɛwu bɔrɔ yɛ ani nipa ubi tu kɛ ɛmu di ebi ike mu eyi na ɛwɔ eyi eyi yi yɛ eyi akara eyi taba nika ye ɔna ma pɔtɛrɛ wa ko ɛmu gɔdɔ ohuni wɔn adɔ ta awɔ anawo enegu wọ́n yẹ ha pàtẹ́sẹ̀ nínú náà ọ̀hún náà pàtẹ́sẹ̀ náà ọ̀kọ̀ ọ̀hún ọmọdé ọ̀bá wa rìn nà. bàbá ṣeré gan bí adáàbí nàní. ọmọdé kẹ̀nẹ́ náà kó gùn tẹ̀dẹ̀ nẹ́ẹ̀rì tó lọ gbọ́ ọmọ yìí àmọ̀rọ̀ kẹ̀mẹ́ ọmọdé kẹ̀kẹ́ níbu àyẹ̀wò amábà àrọ̀ amábà tó ẹ̀wọ̀ rẹ̀ ọmọdé àmọ́bà ọ̀bá yà وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سفة كرمك جبار السماوات والارض يا من له كل الانسان ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربط كل من اراد ان يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر عليه واشرب خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يليق المكر السجوء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي فاطمه إن أخذها لم شديد اللهم ارحمنا سيدنا بنا رسول ولا تؤذبنا فأنت علينا قادر اللهم اكتبنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت ثوبه وعند الموت شهاده وبعد الموت جنه وحريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين اللهم صل ولا تغفر علينا وأئنا ولا تعن علينا وآثرنا ولا تغفر علينا اللهم آثرنا ولا تغفر علينا اللهم آثرنا ولا تغفر علينا اللهم اجعل صعبنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا رب الراحمين إنك على كل قدير وفي وبالإجابة الجدير نعم المولى النصير ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فأصبح مسلمين مؤمنين بعد طول الأمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وأن والحقنا بالصالحين يا صحابة لما يريد اللهم جل اخر كلامك قال لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين. الذي هدانا إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي هدانا إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله حنيفا وما كان من المشركين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله